mo kí yín o ẹ ṣe tẹ̀tẹ̀ títí mi èmi ni èmi náà ni o èmi ni tiyín ní tòótọ́ Ayọ̀tẹ́lẹ̀ abiyamọ. Hmm. Well, kids, welcome once again to the continuation of our first episode. Um, a quick recap. Um, if you can remember, we learned about the times of the day, hour, morning, also afternoon, ìrọ̀lẹ́, evening. All night ìdájí dawn òru gànjọ́ midnight hmm. I can say on that they're important now we're going there we're getting there as Yorubas hmm it's good to know that Yorubas are well cultured, polite, and very respectable people at that. Irrespective of what time of the day it is, there's a greeting that goes with it. Hmm. Anyway, it can't abala mo fẹ́ kọ́ èdè mi. Ní ṣáájú, a ti kọ́ ohun tí àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́, ìdájí, ọ̀gànjọ́, ọ̀gànjọ́ òru tó jẹ́. Lábala eléyìí, a wá fẹ́ sopọ̀ ká sọ di èkínní gẹ́gẹ́ bí ọmọ yorùbá adúláwọ̀ um hmm, lára àṣà àti ìṣe wa ní ìkíni um a máa ń kíyàn gan o nílẹ̀ yorùbá à kíra wa láàárọ̀ à kíra wa lọ́sàn-án à wa nírọ̀lẹ́ àkí kò sígbàkúgbà tá a bá ríra tá a kì í kíra ìgbàkúgbà gbogbo ìgbà ló ní ìkíni àti kíkí tó bá lọ. Àkórí ti tèní ni ìkíni. Báwo la ṣe ń kíni? Gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òwútò òjìire, ìkíni ṣe pàtàkì. Fún àpẹẹrẹ, l'òwúrọ̀ láàárọ̀ kùtùkùtù. Good morning, ẹ káàárọ̀. Good afternoon, A car song. Good evening, A kú ìrọ̀lẹ́. Good night, A kú àṣálẹ́ tàbí a káalẹ́. Bed time. Ó dàárọ̀ that is to say I'm off to bed see you in the morning. nínú ìkíni hmm, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe tó ní bọ̀wọ̀ fún àgbà ẹ la máa ń lò fàgbàlagbà ó la máa ń lò fáwọn tá a bá jọ jẹ́gbẹ́ tàbí tá a jù lọ. Being a very polite and respectful language when you are greeting an adult use ẹ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìdájí. Eku Irole. When you're talking to your mate as somebody that is younger than you, Ka Ro Ka Son Ku Role Ka Le. That is how you greet them. So, mm, a quick recap you want to greet somebody good morning and say Ekarosa if it's an adult or ma if it's a, a woman ma if it's a man sa Ekarosa car son ma as it applies to them. But generally, a káàárọ̀, good morning. a káàsán, good afternoon. a kú good evening. a káalẹ́, good night. Ó dàárọ̀. That is when you're going to bed, and you might as well say it's good night, but Udaro is usually for when you are heading to bed. ṣó yẹ yé bẹ́ẹ̀ yẹn màá tún tún sọ lẹ́ẹ̀kan sí o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ó dàárọ̀. Now, when you when you're coming in from an outing and you meet people in the house, you will greet them. Ekuleo. And the people that you met at home, they will greet you back. Ekabo. Ekuleo. For when you have just arrived at home ẹ káàbọ̀ o. So, a quick recap. We have ẹ kú ilé o, ẹ káàbọ̀ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ó dàárọ̀ o. Well, keep practicing over and over and over again. No, not to worry, you get it. So, until next time, have fun, enjoy. <laughs> Bye. Aguedo.